eléyìí tún yanilẹ́nu ó sì bani lọ́kàn jẹ́ ìlú ìkirè ní ìjọba ìbílẹ̀ ìrèwọlé ní ìpínlẹ̀ ọ̀ṣun ni eléyìí ti ṣẹlẹ̀ ní nǹkan bíi aago mẹ́wàá àárọ̀ ọjọ́ wednesday ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ó ní aago mi dún tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í pè kí ló ṣẹlẹ̀ kí ló dé wọ́n ni ilé kan ló máa jó ní ìlú ìkirè níjọba ìbílẹ̀ Èrèwọlé nípínlẹ̀ Ọ̀ṣun báwo ló ṣe jẹ́ kí ló ṣẹlẹ̀ wọ́n sàní kí n máa bọ̀ ni pé kí n máa bọ̀ ọ̀dà gbà tí a bá gbéra ó di àdúgbò nate ibi tí ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ agbègbè tí ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ ni wọ́n pè ní Eh, panada panada ni wọ́n ń pe agbègbè yẹn ní àdúgbò yẹn panada eh, ní ìkọjá sùkù kan wà ní ẹ̀gbẹ́ ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ wọ́n pe orúkọ skul yẹn ní Omega International wọ́n pe orúkọ skul yẹn ẹgbẹ́ bẹ̀ ní ilé tẹ̀ ń wò yìí ìlú ti jó nílùú Ìkirè ó bá inú jó sani ní kàyéfì gẹ́gẹ́ bí a ṣe gbọ́ gẹ́gẹ́ bí a ṣe rí torí àwa gan mójú wa débẹ̀ mm, gẹ́gẹ́ bá a ṣe rí àti ọ̀rọ̀ tá a gbà lẹ́nu àwọn tí wọ́n ní létẹ̀ ń wò yìí wọ́n ní nǹkan bíi aago mẹ́fà ìrọ̀lẹ́ mọ́ alẹ́ ọjọ́ tíìzé ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹtàlá oṣù kẹjọ oṣù kẹsàn-án ọdún tá a wà yìí pé ni àwọn sádédé gba ìpè pé ah ẹ mọ̀mọ́ sáré bọ ilé yín mọ̀ tí ń jò ilé yín mọ̀ tí ń jò eré ni àwàdà ni àwọn pè é àwọn bá sáré palẹ̀ mọ́ hmm, kìràkìtà àwọn dé inú ilé o ilé làwọn délé àwọn ti rí i pé hmm, hmm, nǹkan ti bàjẹ́ tá lẹ́sẹ̀ ta lẹ fura sí <laughs> wọn láwọn kan tiẹ̀ ẹkún bàlà ni wọ́n ń sun ó lágbára o nígbà táwa gan tá a dé ibi tílé yìí ti jó <laughs> a rí i pé kò sí nǹkan kan tó ṣẹ́kù nínú ilé yìí gbogbo inú ilé ìpátá ló ti jó ẹ̀yin náà sáàrí tó fi mọ́ gbálẹ̀ inú ilé <laughs> ní tí a lè rè pé ṣẹ́kù ojú àwọn páànù páànù tó ti àjókù páànù là á rí taripó ṣẹ́kù pátápátá gbogbo dúkìá tí ń bẹ nínú ilé yìí ló jó pátápátá o kódà ẹ̀ẹ́ eh, títì nílé yìí wà tí ilé yìí fi jó tán títì ó ní ilẹ̀kùn àbáwọlé inú ilé yìí ẹ̀yin náà sáà rí títì ló tí ilé yìí fi jó tán. Hmm ó lágbára o ó lágbára o ó lágbára o ọbẹ̀ Èdùmàrè kó má fi sọ́ rẹ̀ sọ wá. ẹ̀gbọ́n náà ta ló lè ṣiṣẹ́ láàbì yìí báwo ni ilé báwo ni ilé yìí ṣe jó gan-an kí ló lè ṣokùnfà iná tí ló fi mú ilé tó tó báyìí tí ló fi jó ilé tó tó báyìí ó mọ̀ lágbára o ta ni àwọn tó nílé yìí ta ni wọ́n ṣẹ̀ ta ni wọ́n bá jà ta ni wọ́n jọ fa nǹkan papọ̀ ta ni wọ́n jọ ní ìkùnsínú ara wọn àwọn wo ló lè ṣiṣẹ́ láabi yìí nígbà tá a dé àdúgbò yìí a wọ àyíká rẹ̀ a rí i pé àyíká àdúgbò yìí ọmọ fínífíní ọmọ tónítóní kò sí pé bóyá pé àtàn àbí igbó kan ó wà ní ní tòsí pẹ̀lú ilé yìí tó yí pa àlè rò pé bóyá iná lọ sẹ́yọ ó mọ̀ lágbára o ó mọ̀ lágbára o ṣùgbọ́n ṣá ọ̀rọ̀ yìí ti dé iléeṣẹ́ ọlọ́pàá àwọn tó ní ilé yìí wọ́n ti lọ report ní police station ní Ìkirè division wọ́n ti lọ report àwọn ọlọ́pàá náà dẹ̀ ti débẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà láti mọ n tó ṣokùnfà ìjàmbá iná yìí tí lè fi jó àjò àjò kanlẹ̀ tó báyìí àti n tó ṣe é ṣe kọ̀rọ̀ mọ́ hmm, ó lágbára o àfi kọ́ bẹ́ẹ̀ dùmarè ó mọ̀ fi sọ rẹ̀ sọ wa kọ́ mọ dáàbò rẹ̀ bọ̀ wá ẹni ọkàn lọ́mọ̀ láburú òní kàn wá kò ní kan gbogbo tí tó ń wò wá àti gbogbo tí tó ń gbọ́ wá àwọn tí ó ti ṣẹlẹ̀ sí ọbẹ̀ Èdùmàrè yọba ni rọ̀ wọ́n lọ́kàn yọba ni bùtútù sí gbogbo ìdílé tí aburú ti kàn torí pé eléyìí hmm, lágbára o jẹ́ gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú information tí a a gbọ́ pé ó ti lé ní ọdún márùn-ún tí wọ́n ti ń gbé inú ilé yìí ó ti lé ní ọdún márùn-ún tán ti ń gbé inú ilé yìí lákìkọ́ ya wọ́n ẹ̀sẹ̀ débẹ̀ ni ó ti lé ní ọdún márùn-ún tí wọ́n ti ń gbé inú ilé yìí tí wọ́n ti ń sùn inú ilé yìí kó tó wá di pé eléyìí ṣẹlẹ̀ hey hey ó lágbára o ó lágbára o níbo ni káwọn tó nílé yìí níbo ni kí wọ́n ti bẹ̀rẹ̀ kí ni kí wọ́n fẹ́ rò gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọ́n ní aṣọ tí ó wà lọ́rùn wọn tí wọ́n fi jáde ńlé láàárọ̀ ọjọ́ ìṣẹ́gun yìí pé náà ló sì wà lọ́rùn wọn iná ò jókòó kankan kò jókòó kúpìá kankan tó fi mọ́ ìgbálẹ̀ ìgbálẹ̀ ìgbálẹ̀ náà lé ní ìjó láwọn aṣọ aṣọ láwọn aṣọ àga láwọn aṣọ àwọn nǹkan nǹkan ìlónú ilé yòókù pátápátá òní gbogbo ẹ̀ jó náà sáà rí tó akí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá o tẹ̀sí ń gbọ́ wà níkànnì yìí wọ́n gbàgbé láti bá ní láìkí fídíò yìí kẹ́sì bá ní subscribe ó lè bá a kárí ayé bákan náà kẹ́ bá ní tẹ notification bell kẹ́ lè bá a láǹfààní láti máa rí wa wò tá a bá ti mú tuntun wá fún yín ìkirè ìlú ìkirè níjọba àbílẹ̀ rẹ wọlé nípínlẹ̀ ọ̀sùn lélẹ́yìí ti ṣẹlẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ó lágbára o ọbẹ̀ Èdùmàrè kó máa fi sọ rẹ̀ sọ wa. ohun tá a tún gbọ́ rèé o tá a tún rí rèé tá a tún ní ká mú wá fún yín nìkan ní Otasansan TV